الله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أتعبكم الله أتعبكم الله أولئك الله وفاة محمد صلى الله عليه وسلم كتاب النكاح هنا أبي فروة باب سياب باب باب هنا عابر sábẹ́ ìsọ̀lá òun náà ní ìkọ́ obìnrin ẹni sílẹ̀ nínú ìṣẹ̀ríà ọkọ olóńgbò ọkọ ìyàwó oúnjẹ náà bí agbára ìkọ́ obìnrin lọ. ìyàwó ní agbára rẹ̀ pé ìkọ́lẹ̀ ìjọ náà wọ́n ò fún ìyàwó ní agbára rẹ̀. ẹ bá ń lọ ọ̀pọ̀ ògbẹ́ lónìí ìyàwó kan ti jáde fún ọ̀fi ọkọ̀ náà tó ń gbòdì àtìlé tó ń wá pọ̀ náà gbogbo rẹ̀ gbogbo rẹ̀ máa ń ti bẹ́ẹ̀ ń tẹ́tẹ̀ lọ ń dá ẹ̀jẹ̀ ọkọ̀ ní akọ́lágbára ikọ̀ ìyàwó rẹ̀ balẹ̀ ẹ wá rí kí nípa tí ọkọ̀ mi ń ìyàwó tó yẹ pé ó rà ní kankan tó dùn wọn lára rẹ̀ àti tó láti ti tó lára rẹ̀ nígbà tó fẹ́ ra wọn àbí sọ̀nà kan pé mo sáfẹ́ fẹ́ yàwó ó dààmú rẹ̀ pàtó wọn wọlé tán ó wá ní àwọn àǹfààní wàá wù náà pẹ̀lú àìwú náà ni lọ́kọ̀ ìjáde pé pẹ̀lú tó yìí o àdúgbò ẹ̀dùn tí mo yìí o ìjọ náà ìyàwó náà máa yọ ìjọba lára ọkọ ìyàwó náà òun náà ní tó dùn máa lára ọkọ òun tó wù lára rẹ̀ kó lóun wá sí ṣé ìsìlámù jọ máa àbúrò ìjọba òun bóyá ìsìlámù fẹ́ máa sàkóso fún omi báyìí láti òun bẹ́ẹ̀ nítorí díẹ̀ ló fi bàtún pé òfin kan ìdájọ́ kan pé ní àdìkú rẹ̀ òun ni wíwá ìyọ̀dá kíkọ̀ lọ́dọ̀ ọkọ níjọ́ tí àwọn náà bá ti rí pé òun ò ní kankan àwọn òní kankan ń lọ ọkọ náà fẹ́ ti kankan lù náà òun ó béèrè fún kíkọ̀ lọ yóò béèrè fún kíkọ̀ lọ́kọ̀ bá pọ̀ tó pọ̀ ẹ̀ kàtàlá ọ̀ta ní ọwọ́ rẹ̀ ní agbára wa yóò wá lọ sọ́dọ̀ àlẹ́hàáké ìyàwó wa kẹjọ rẹ̀ yóò lọ bá wọn gbogbo wa lọ. àwọn náà ní adájọ́ àwọn adájọ́ wa pa ọ̀dọ́ láti ẹgbẹ́ yá ọ̀kàlẹ̀. wọ́n ní ọ̀kàlẹ̀ ìgbé adájọ́ bìrẹ̀ ẹgbẹ́ ní ọ̀kápá láyé yẹn wọ́n yá wọn wọ́n wọn ìbá ọba dájọ́ tó ní sọ́nà pé ìyàwó kan ti máa lè kó láyé o. Bàbá ìjọba dájọ́ bá ní sọ́nà pé pírẹ́sidẹ́ǹtì ìgbàlọ́ pé ẹ̀sìn náà lè kó jù náà lè. Òwúrọ̀ ìgbà mọ̀ká máa pa ọ̀kan láti bóyá ọ̀kalẹ̀ ló wà kọ́ ọ̀pọ̀ yàrá. ìlú ti ní ẹ̀rọ tó lọ. Lẹ́yìn ọ̀dá ní ìtẹ̀lé àwa ìsìlámù wa àgbọ̀lọ̀ gbogbo nǹkan tí àwọn ọmọ béèrè fún tí máa tẹ̀lé tó aláyé tí bàbá ìtẹ̀lẹ̀ tó lọ sí àyè oúnjẹ ní amáyé ìṣẹ̀yà. àdéhùn àìsàn àgbà lọ́sẹ̀ ọ̀gá ọ̀gá ìmúna wọ́n sọ àbọ̀lọ̀ abdullahi àgbà ọlọ́run wa yọ lọ sí àwọn méjì ìyẹ̀wò àgbà rẹ̀. قل أن امرأة فاعل ابن كيس أتت النبي صلى الله عليه وسلم من يراكني تجد يوم ثابت تجد ثابت يوم قيس طيب. قل أتت النبي صلى الله عليه وسلم أردت إلى محمد فقالت أردنا وصفنا به يا رسول الله mokoro ilé ọlọ́run ọ̀nà sáárì ìpẹ̀lú sáárì ìpẹ̀lú sáárì tọmọ pẹ̀lú máa àìkú àlẹ́ yìí ìpẹ̀lú ìkórira rẹ̀ ìrí àlékì ìrí àlékù ìrí àlékù lára rẹ̀ ìkórira níbi ìwà rẹ̀ ó fi wà rẹ̀ dá ọmọlúwàbí rẹ̀ wọ̀lẹ̀ bí ẹ̀yìn ti rí àléébù kankan lára rẹ̀ nípa ẹ̀ ó lẹ́sìn ọmọ ebi ẹ̀ máa ń ka ẹ̀ máa ń ka ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òfin wa ọkùnrin kan ó dé wa ẹ̀rí ẹ̀kọ́ mẹ́rin àléébù púpọ̀ àyíkárọ́ ó ní ọ̀hún níwà ó sì fún ní ẹ̀sìn wọ̀lẹ̀ bí mi àkùrọ̀ òkú kọ̀. àmọ́ wọn pààyà kìíní kan lára rẹ̀ òun ni pé mò ń kórira kí n má lọ sí ìfèrí kí n ìfèrí ìgbé tó dákọ̀ yà ní ètò ìjáde kúrò náà kúkú náà sọ yìí táwọn ti sọ nípa pé kí obìnrin tí má ti ń ṣe ń ṣe bí ó ọkọ rẹ̀ tí ò ọkọ rẹ̀. tó irú obìnrin bẹ́ẹ̀ yóò ti yóò tán owó eh, orí ọkọ mọ́lẹ̀ òkè ní kúkúrú àgbà. ó ní ìyàwó ọkọ mu ráàlú ònáwó láìsí ní orí láìsí nípa ìwà rẹ̀ òun sì òun sì láìsí nípa ẹ̀sìn ẹ̀ òun kàn ń fòrìlà pé kó mọ̀ lọ́dẹ kó mọ̀ lọ́dẹ sínú kókó. فقال رسول الله صلى الله عليه وسلم àlejò àjọ ìlọ ṣe ápòlùsí ní alẹ́ yìí ṣàdé ọ̀tàrò sọ rẹ́dí láti dá ọgbà oko rẹ̀ padà fún ṣàdé kan lè máa ná àtọ̀dá ẹ̀rù tó fún ọjọ́ tí ó fi ọ sọ rẹ́dí láti dá padà báyìí bàbá ọ̀la nà àkóso rẹ́dí o bàbá ọ̀la ọ̀ṣun ọ̀gbọ́n ìṣòro ọ̀gbọ́n àyè ọ̀ṣun. عن الوهابين من أقبل الحقيقة وطالبها من قتل عن الوهابين أقارب أبا كما قال أمره وجهه لكم وروى البخاري حديثه بجاء من الحديث tó ní pé òun ò fi ọkọ ọ̀hún náà máa ń tọ́jú àwọn tó lè lé kọ́kọ́ fẹ́ kọ́ èyí ní kó kọ́ ọ̀hún èyí pé kò ní wá. bákan náà èmi kò lẹ́nu ọdún máa ń yàtọ̀ wà ní gbé dáadáa. ó ní wọ́n ní arákùnrin yìí ó jẹ́ nìkan tó gbúgbúrẹ́ àkùkọ ó gbúgbúrẹ́ àkùkọ ó ní wọ́n tó bá ti ń kú báyìí ó máa ń kórìíra ẹwà rẹ̀ pọ̀ mọ́ àdàbí ó máa ń tọ́ ní lójú àdàbí ó máa ń tọ́ ní lójú ẹni wọn akọ ẹwà rẹ̀ lórí lórí lórí lórí lórí lórí lórí lórí lórí lórí ní ànábi kópa láti kọ̀ wọ́n fi ìwọ ẹ̀yà sílẹ̀ níbi ẹ̀dọ́ wa ní ìdí ìmọ̀ kókó tó gbà wá onígbọ́ àmọ́ owó ìtọ̀lá ìhà ànábi wa pa arákùnrin láti kókó ìyàwó rẹ̀ tó wọ́n ní eléyìí wọ́n الإسلام لإمرأة الكافر والله تعالى على صلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك Ah, omi tí wọn omi tó abẹ́rẹ́ sí kọ́ kájú ló dá ọkọ̀ òkúlẹ̀ padà. káyọ̀ nǹkan tí èèyàn fún un nípa àbùmọ́ ní ìta òun náà ló rọrùn ìfẹ́lẹ́ yẹn bá fún un òun náà ló dáadáa. nǹkan àbùmọ́ náà lè dàgbà fún yàn.